ìbéèrè alákọ̀ọ́kọ́ wọ́n ní àwọn so igi lórí oyún ọ̀nà wo wá làwọn lè gbé ọ̀rọ̀ ìyàwó táwọn fẹ́ yìí gbà tọmọ ó fi jẹ́ pé kì í sọmọ àzìnà kò síbi tẹ́lẹ̀ gbégbà ọmọ ti dọmọ àzìnà ọ̀rẹ́dì nítorí pé òfin ọlọ́run ọba kò gbà kí ìbálòpọ̀ kan wáyé láàrin ọkùnrin àti obìnrin ṣáájú kí wọ́n tó so yìgì kò lẹ́tọ̀ọ́ kankan rárá láti sí aṣọ obìnrin kan wò láì jẹ́ kó jẹ́ ìyàwó rẹ̀ tọba tí wàá kùnà tó ọ̀pá òfin yìí má tó lọ bóbìnrin ṣe zina tó doyún kò doyún ó ń zina ni tọba wàá doyún ọmọ yẹn ọmọ zina ni kọ́ra kó ṣe pé lẹ́yìn tẹ́ ṣe zina tán lọ́jọ́ yẹn lẹ́sẹ̀sẹ̀ wá so igi zina ń lọ́wọ́ adóyún ọmọ ọmọ zina náà ni ọmọ jẹ náà láti sọ pé wọ́n so igi ní ìgbà tọ́mọ yẹn wà lóyún kí wọ́n tó bì kò láǹfààní kankan fóbìnrin àti fọkùnrin àti fọmọ torí igi yẹn ò so òfin ọlọ́ọ̀ni pé gbọ́dọ̀ so igi lórí oyún. ẹlẹ́ẹ̀kejì òun ni pé kò sàǹfààní fẹ́nìbọ́dì ẹ̀yin ò fi yìgì so lórí oyún ìdọ́kọ àtìyàwó ara yín yìgì wá so nǹkan sọmọ ti lóyún rẹ̀ ọ̀rẹ́dì kò di ọmọ ọkọ ọmọ zinanasi torí rẹ̀ ẹ jẹ́ ká jìnnà sí ti ọ̀dà ìtọ́lọ́mba ti ṣe léwọ̀ àwọn olóríire máa sí lẹ́yìn náà wàhálà wo ìṣòro wo lọ́wọ́ àná àti ìlú ajẹ́ pé zina ni ó di tọrọ fọ́nkálẹ̀ èló ni ìfẹ́yàwó èló ni ìgbéyàwó ń wa láwùjọ wa ọ̀nà wa ní nǹkan kan àwọn àwùjọ míì wà jẹ́ pé iṣẹ́ ìgbésí ayé ló ṣe tó fi rí ìyàwó fẹ́ before you are forty five o lè ronú pọ́ fẹ́yàwó láwùjọ mi tí ọmọ ṣiṣẹ́ òru àtọ̀sán ó lè jẹ́ pé wákàtí márùn-ún péré ló ní lójúmọ́ tó fi jẹ́ àsìkò sinmi tiẹ̀ àmọ́ gbogbo àsìkò yóò kú ẹnu sẹ́ni torí kó lè fẹ́yàwó okú ara ni ó fi fẹ́yàwó làwa tó rọrùn fún báyìí kọ́lọ̀ má bàjẹ́ kí ló dé tó gbìyànjú láti fẹ́yàwó tó wá jẹ́ pé zina lọ́lọ́ máa ṣe wọ́n ní bàbá àwọn máa ṣépè púpọ̀ àtúkọ̀ bàbá àwọn tí táwọn bá ja èpè tó bá ṣẹ́ tí kò ní mú àwọn kò ní mú yín rárá rárá torí pé èpè tẹ́rí yẹn lábẹ́ òfin ọlọ́run èpè kìí gbélẹ̀ lófo yóò sẹ lórí ẹnìkan náà nínú àdìsá nàbì sallallahu alayhi wa sallam sẹ́nìkan bá ṣépè tàì ṣépè ìpè yóò mórí lé sámà wọn ní sílẹ̀kùn ẹ̀yìn rẹ̀ ní ọ̀hún apàdà wa yóò dojú kọ ẹni jẹ́ ẹsẹ̀ fún kọ́lẹ́tọ̀sì ọkàn ṣépè jẹnu rẹ̀ yàn ìpè yẹn padà fàbọ̀ fún ọ̀tọ̀ ṣépè. torí ọ̀pọ̀lọpọ̀ alámàrí rẹ ti ń dàrú ọ̀pọ̀lọpọ̀ nǹkan rẹ ti ń bàjẹ́ má wàá jìnnà ìwọ gángan lọ ń tara rẹ jẹ ò ń ṣépè fáwọn ẹni tí ò wọn náà lọ padà forí fà ọlọmọdé afọwọ ara wa wa ebi yorùbá náà sọ pé ju lọ bàbá tó bá sì ilé pè ọdájú pé ewé wọn ti pẹ́ lára ọtí ó ti dọ̀sẹ̀ èpè ti dẹnu ẹnu wọn ti dèpè àfi ká fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ máa bá bàbá yìí torí ẹ yóò tún sẹpọsẹ ká máa jìnnà sí bàbá wọn lóde wọn níta àfin ní jásí wípé a máa ń ṣe dáadáa sí àmì pé rẹ tó bá ṣẹ fún ọ lórí pé wọn ń pàkíyèsí rẹ láti gbà fún nǹkan tó ṣe tó lè jẹ́ sábàbí tó fi ṣoríire tó bá ṣépè fún ọ kò lè mú ọ. asọ̀rọ̀ asọ̀rọ̀ asokọ́ tọba dànù àrímálẹ̀ tó hù dànù kò sí kankan tó pèrè ó sì fún ọkàn jẹnu yà lásán. àwọn jẹ́ professional teacher by training àwọn ń ṣe lò ní cob ṣùgbọ́n ọkọ̀ àwọn òde káwọn òṣìṣẹ́ teacher yìí wọn wá sọ pé àwọn ríṣẹ́ níbi táwọn tún ti máa ṣe tíṣà with niqab wọn sọ bẹ́ẹ̀ bóyá wọ́n rí bẹ́ẹ̀ tọ́lọ́rọ̀ wọn ti fẹ́ tọ́ka sí rẹ̀. ọkọ àwọn yìí báyìí táwọn bá béèrè fún nǹkan ìgbà náà ni wọ́n da lérú wọ́n da gbogbo nǹkan rú fáwọn wọn ò sì ní gbọ́ bùkátà wọn ṣé àwọn lè ti torí ìwọ́kọ yìí káwọn kúkú jáde wá sẹ́mà sẹ́ńtà wọn ìgbà tó jẹ́ pé wọn à lè gbọ́ bùkátà ti àwọn àwọn sì ní iṣẹ́ táwọn lè máa ṣe táwọn fi máa ró fi máa gbọ́ bùkátà ti tàwọn. láṣà ọ̀ràn yẹn ló jẹ́ lórí ọkọ kọ́ máa tojúṣe lórí ìyàwó rẹ̀ ètè ń lo nìkọ́ọ̀bù àti ètè ò lo nìkọ́ọ̀bù ètò wa ń lo nìkọ́ọ̀bù a ọkà màmá pé kó mójútó kọ́ sànù rẹ̀ kọ́ mẹ́jẹ kó fi ẹ̀sìn tí ń ṣe sílẹ̀. wàyí o tọkọ yín bá rí bẹ́ẹ̀ ṣe rí àwọn ọmọ ẹ̀yìn lẹ́ ń sọ ọ́ tó bá rí bẹ́ẹ̀ ṣe wí yẹn kò sí nǹkan tó burú tẹ́ ẹ bá rí bí tẹ́ ti lè máa ṣe kíchìn tẹ́ ẹ lè pa òfin ọlọ́wọ́n bá má tẹ́ ò ní sínú pọ́kùnrin lúpọ̀ mọ́bìnrin tẹ́ ẹ sì ní tìtorí pé ẹ fẹ́ tíjà tó nìkan yọ nìkọ́ọ̀bù yín dànù tí ó sì jìnnà sílé yín ebi ká ẹ máa wọ mọ́tò ẹ máa wá wọ jàkadì àtọkùnrin àtobìnrin ìbọ́sì alákọ̀ọ́ bá ti lè fòyàn rú èèyàn padà délé kọ́mà àmọ́ àgbà pẹ́ẹ́lì fi di àtọkùnrin jókòó léra yín níta jókòó síra yín lẹ́gbẹ̀ẹ́ nítorí owó torí kọ́ dá wa lójú ike tó ń ti pẹ́ ti bẹ̀rẹ̀ ṣe ti jàǹbá yìí ó sì dájú pé láìfún yín wà manageable nítorí ipò manageable tó wà náà ló fún yín láǹfààní àti wádà lẹ́kùn òun náà ló fún yín láǹfààní àti lẹ́bẹ̀rẹ̀ torí tí ọba wà manageable nítorí dájú ni pé nǹkan mìíràn bá máa sọ tẹ́ẹ̀bà fi wá pẹ̀sì yín sí tẹ́ẹ̀ pàjọ́ ọmọlúwàbí yín sí ẹ máa pẹ̀lú ẹ̀mí pé kọ́ pẹ̀lú òkú ọlọ́ẹgbẹ̀sán ńlá lọ́dọ̀ lọ. wọ́n ní wọ́n ríran sí yàn ohun tó ń sì fi ríran sí sẹ́ bẹ́ẹ̀ náà kí ni kò sí kálẹ̀ ni tó ríran sí báwo ló ń ti ṣe ríran sí gbogbo ẹlẹ́yìn irọ́ lásán ẹ̀hàn pé tí rọ́bà ti jẹ́ pọ́jọba láwùjọ òdodo kì í sábà fẹ́ ráyè jókòó báwo ló ń ṣe ríran sí àwọn ọ̀rọ̀ burúkú òríran ríra rẹ òríran tó máa là kejì torí ẹ̀ tó bá lóun ríran sí ọ ọ̀pá lẹ́nu ma ó dàbí àlá ni ẹni tó bá lálà tó lálà ara burú má sọ ọ tó ọba ti sọyọ fẹ náà tó ta lẹni tó fọ ọràn rí ó ń gbẹ̀ǹdì tó ríran àtàlámọkùnmọ́lá gbogbo àwọn nọ́ńsẹ̀nsì mùsùlùmí fi àsìkò lẹ̀ fún láti irú wọn sì pọ̀ bàjẹ́ láwùjọ náà pé àwọn fẹ́ sọ gbogbo èèyàn di káfìrì tóbi tó bá ti ń gbàgbọ́ wọn náà padà dé kọ́ ń bá wọn lọ sọ́ọ̀tì èyí wọ́n sọ pé ìran táwọn rí fi ọ tó bá ṣẹ tó ibi tó ti lè ṣe nǹkan sí tí ó jẹ ẹ̀rọ tó náà ní sọ́ọ̀tì àwọn yóò bá ti parí náà kàga wọn náà bá máa lọ sọ́ọ̀tì ọmọ bá wọn lórí òkè wọn náà máa tàbẹ́là méje

tó nítorí dèrè gbogbo rán lásán wọn kàn tu yín jẹ wọn tu yín jẹ bí àgbàdo rọmọkùnmọ. wọn ní kí ni àtọ̀tọ̀ alárin ahlu sunnati wal jama'a àtàwọn as-salafiyyun kò sí àtọ̀ láàrin ahlu sunna àwọn náà ni as-salafiyya àwọn náà ni al-ghuraba àwọn náà ni al-firqatu an-najiyya àwọn náà ni ahlu al-hadith wal-athar àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. orúkọ pọ̀ ọ̀sán nǹkan ti púpọ̀ tó àmọ́ àwọn orúkọ yẹn gbogbo ẹ wá láti tọka sí ìtumọ̀ ni tí wọ́n bá wò pé ìyàtọ̀ ń bẹ láàrin ahlu sunnah wal jamaa ti ń islam olódò burúkú ni ṣe lè wá láàrin wọn ní di ti gbogbo ayé náà tó á sọ pé àwọn ẹni tí ò lé dáadáa lálùsùn àwọn tẹ́ lé koko bí ojú ẹja ní sàlàfíà ọ̀dájú pé èèyàn ọ̀tá alùsùnà lè sọ bẹ́ẹ̀ alùsùnà kan wọ̀ lọ sọ báyìí alùsùnà àwọn náà ní asàlàfíyò mo rò pé yẹ wa ètò àwọn asàlàfíyò wọn náà là ń tẹ́ ń tẹ̀lé orípa àwọn aṣíwájú wa rere bẹ̀rẹ̀ látọ̀rí àwọn fàhábà àtàbíàún àtàwọn tẹ́ ń tẹ̀lé wọn pẹ̀lú dáadáa títí dijọ́ gbẹ̀ndẹ̀lùkìyàmù wọ́n lè wọ ọmọ nkpera rẹ̀ sálábì ní nkpera rẹ̀ lálùsùnà ìwà ní nǹkan bá wọ́n lọ́mọ tí ń sọ. lálùsùnà náà ni àsàlàfíyà àsàlàfíyà ni àlùsùnà. wọ́n ní ẹgbọ́n àwọn kù wọ́n á fi ìyàwó lẹ̀ sáwọn lè fẹ́ ìyàwó rẹ̀ dáadáa tó bá wù ọ́ tí wọn náà sì wù kò sí tú láti ń bẹ̀ o. so wọ́n ló sì lọ kọ́ ní tipọ́ fẹ́fẹ́ ẹ tẹ bá ti mú èkìtà léwọ́ tẹ bá lẹ̀ mọ́ tọ́ bá ti bá yọgbà náà eléyà ayé jàhìlíyà nínú ẹ̀sìn Islam tí ọkọ obìnrin bá kú ó ti fírì láti máa lọ lọ́kọ tiẹ̀ tó bá wù tó bá ti parí ìjà oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá ẹnìkan gbọ́dọ̀ bá sọ̀rọ̀ fún wọn fẹ́ láàrin oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá àfikọ́jẹ́ pé ń pòwe ń sọ ẹnì èdè tó bá sojú abẹ́ ń pò òní àníjẹ́ kẹ́ fẹ́ra yín láéláé tó nítorí di eléyìí ó ti ti sẹ́lọ̀ tó tí ọba wa fẹ́fẹ́ ọ̀rọ̀ gbẹ́gbọ́n rẹ ló kú àìfẹ́yàwó ẹ̀gbẹ́ ni àṣà Yorùbá nù torí náà àṣà Yorùbá bí wọ́n ṣe máa sún àwọn obìnrin ló kó yẹn gbàgbọ́ tí wọ́n ní pé ẹ̀gbọ́n kò gbọ́dọ̀ fẹ́yàwó àbúrò torí tẹ̀gbọ́n bá ti fẹ́yàwó àbúrò ìyàwó ọmọ rẹ̀ lọ́fẹ̀ẹ́ àmọ́ lè fẹ́ yàwó ẹ̀gbọ́n rẹ̀ yàwó ẹ̀gbọ́n rẹ̀ ìwọ lè fẹ́ àkàràmọ̀kọ̀mọ̀lá gbogbo àṣà tí wọn kọ́ là ń sọ tó bá kọ́ ti fẹ́ wọn náà gbọ̀nà opó ọlọ bá àwọn olùmọ̀ tó bá wà láwùjọ yín kẹsàn án láyé bó ti wáyé torí kọ́ mẹ́jọ pé ìjókòó zì náà lẹ̀ ń jókòó tó nítorí délé yìí tó bá wu obìnrin yẹn láti jẹ́ ìyàwó rẹ̀ tí wọ́n sì gbà láti jọ́kọ rẹ̀ kì í ṣe fún yà ètò ìgbésẹ̀ sí ìzì ẹ̀ka lẹ̀ torí kò ti rí pé bọ̀dá rẹ̀ fowó lẹ̀ àbúrò rẹ̀ fowó lẹ̀ ẹ̀ sì fẹ́ kóbìnrin yẹn kówó lọ àtàwọn ọmọ rẹ̀ ìwọ gẹ́gẹ́ bí olè nítorí pé obìnrin yẹn sẹ́mi kó ń bímọ ó bímọ ọkùnrin ó bímọ obìnrin ẹ̀hẹ́n kò sí ìyá kò sí bàbá tani ó kó gbogbo lọ obìnrin àtàwọn ọmọ rẹ̀ kọ́pọ̀ òní tọ́sẹ̀ yìí sẹ́mi pé yorùbá lẹ́gùn wọn lè rò pé ẹ́ gbogbo owó yìí a máa mú malẹ̀ tó tẹ́bá fẹ́ mú malẹ̀ ẹ wá fẹ́ fẹ́ fún yà tó dáa ẹ sì gba gbogbo owó kúrò lọ́wọ́ wọn gbogbo àníyàn kálukú lọ́lọ́ọ̀rì ọlọ́run bá máa ń tọpamọ́ tẹ́lẹ̀ ìjẹ́bù ìṣèjẹ́ ìwọ obìnrin náà wọn làwọn fẹ́ fẹ́ ọ torí kọ́kọ́ rẹ kú àbúrò ọkọ rẹ fẹ́ fẹ́ ọ ẹgbẹ́ ọkọ rẹ fẹ́ fẹ́ ọ kò tútù láti mẹ́ kó wú ọ kò wù mí mí fẹ́ ọ mí fẹ́ ọ nítorí pé tí wọ́n bá fi lè fẹ́ ọ lọ bẹ́ẹ̀ tọ́ wá délé rẹ̀ tó sojú ṣe bó ṣe yẹ kó o ṣe wọ́n padà tí ń bá làánà pàdé láì níjọ́ ẹni tí ó wọ kò wọ náà òwò kọ tiẹ lọ síwájú láti ìsìnkú akọ ọlẹ pé bẹ́ẹ̀ ló ti lọkọ kú lọ gbà wáyé wọn ní sí ọ̀ràn yẹn ni káwọn máa wọ sọọkù táwọn bá bẹ ti sọ láti fọwọ́n kí sọ̀rọ̀ yẹn àmọ́ ọ̀ràn yẹn ni kò gbó òkè ẹsẹ̀ rẹ̀ òkè ẹsẹ̀ yẹn gbọ́dọ̀ gbó asọ́tọ̀ wọ̀ àǹfẹ́kọ́ balẹ̀ kó gbó òkè ẹsẹ̀ rẹ̀ tọ́ ọ forí kalẹ̀ àtẹ́lẹsẹ̀ rẹ le hàn sẹ́ni dọba wò rẹ wọn gbọdọ rí torí ra àsọ pé dandan ní wọ bọ̀sẹ̀ kó tó ti sọ tí wọ́n wọ̀ kò lè bo òkè rẹ ọwọ́ náà mi tó fi bo òkè rẹ ni o ọwọ́ alọ́nà tó yá jù ó náà ní wọ tí ó bo òkè rẹ tó ti bá sọ pé rẹ lórí àbí òye wa tó ọwọ́ á ní ló ajẹ́ pé ìwọ ló rí nǹkan míì tó lè fi bo òkè ẹsẹ̀ rẹ ju bọ̀tẹ̀ lọ lọ́wọ́ a máa tẹnu pányápányá ike bọ́lá ti rí ike káwọ́ bọ̀tẹ̀ níbo ni wọ́n ti rí níbo ni wọ́n ti rí àwọn sọ pé kọ́ wọ̀ bọ̀tẹ̀ ń túláàsì a máa sọ pé túláàsì ni kò bo òkè ẹsẹ̀ rẹ̀. wọ́n ní ọmọ ìyá àwọn lóbìnrin tó parí ẹ̀kọ́ rẹ̀ ó padà wálé ó máa ń sábà rí i pé òun jẹun lójú àlá oúnjẹ tó bá sì jẹ lójú oorun pàtó bá jí sáyé wọ́n tún borí pa rẹ̀ lẹ́nu rẹ̀ ìgbàgbé yẹn jẹ ráìsì àtẹwà wọn á fún yín àtọbẹ̀ ẹ̀fọ́ lójú àlà wọ́n tún wá jí àtúbá ọbẹ̀ ẹ̀fọ́ létí rẹ̀ àtúnrí àjẹkù yẹn ní kọ̀rọ̀ ẹ̀kẹ́ rẹ̀ kó ló wá gbà ọ láì ṣe ráìsì àtẹwà lódodo ń ṣẹlẹ̀ láwùjọ bíi tí wọn bá ti gbọ́ lọ́ngbọ́n náà ni ara ń tà ń sọ náà nìyẹn tí o bá ti sí gbọ́ lọ́ngbọ́n wọ́n máa fún ọ lóúnjẹ tú láti jẹ lójú oorun tó wá ní ẹ sísà yẹn ó máa ń ṣàdúrà gá ó máa ń ṣàdúrà kò tí ì ṣàdúrà rárá kò tí ì ṣàdúrà torí pé tí wọ́n sọ ìtumọ̀ rẹ̀ ní kí ẹ bá wá nǹkan torí èmi ò lè ṣàdúrà mọ̀ mo rò pé yé ó ti ṣàdúrà ó múra sí ẹ̀yin ọmọ pàdán wò gan ọlọ́run máa ń gbé báyìí nítorí pé ó ń fẹ́ kó o ṣe ìjọsìn kan eléyìí tó o bá ti ṣe tẹ́lẹ̀ tí o bá ṣe àdánwò ẹ̀ ò ní ṣàdúà tó bá pọ̀ rádánwò gbogbo ara ẹni tí tọ́ba gbé nǹkan ṣe wá láyé ṣèbí kálukú ọmọ ṣàkọ́ká ọmọ àwọn òkè kò sí irú rẹ̀ tọ́lọ́ wa gbàdán òkà bọ̀ <laughs> ní ìdánwò àbẹ̀rẹ̀ ẹ̀dá kan táwọn èèyàn lè sí fa òtòrí ẹ̀ sísá yìí yẹn kó túbọ̀ máa ṣàdúrà lọ́wọ́ ọba yọ ọba borí nǹkan tí ń ṣe ó ti tó ike kó máa ṣàlù alákòó tó sùn tó bá sì fẹ́ sùn kó máa fẹ́ gbé ọ̀tún rẹ̀ lélẹ̀ kó kọjú sálùkébìlà kó sì jẹ́ níjọ́ ka ayatul kursi aya méjì tó wà ní parí suratul baqara anabi sallallahu alayhi wa sallam ọlọ́dún wa kí ayatul kursi kó tó sùn lam yazal alayhi min allahi hafidun hatta yusbih. olùsọ́kàn ò ní yé gbẹ pẹ̀lú rẹ̀ látọ̀dọ̀ ọlọ́run títí tí ó fi jí sáyé ó sì tún sọ pé ní tó bá ka àyà méjì tí ń bẹ́ ń parí Suratul Baqara kàfàtà méjèèjì òtò kẹlẹ́ kí ló tún kù. ẹ mo ti kàkàkà ò nígbàgbọ́ ni tó bá nígbàgbọ́ wà láàyè ọ̀sẹ̀ bí ọ̀sẹ̀ náà ni tẹ́lẹ̀ ìjẹ́bù ti ṣe jẹ́ tó á kè wọ́n gángan fúnra rẹ̀ wọ́n nítorí tí ẹ̀yìn bá ń kò sí ní tó bí ìkànnì ẹni tẹ́yìn hùn yìí wọ́ fúnra ara rẹ̀ tí wọn náà ò ti lọ kíra rẹ̀ ẹgbẹ́kẹ́gbẹ́ ẹ̀ tó láwọn kẹsẹ̀ ìjọ ń kàn kó nítorí pé ọkàn máa fáwọn èèyàn gbó dídí sani ìgbà míì ọmọ lè lọ wọ ẹgbẹ́kẹ́gbẹ́ lámàmáwọ̀ láì màmá ṣètò bá jẹ́nu méjèèjì jẹ́wọ́ rẹ̀ nítorí pé ọmọ fáwọn èèyàn gbó dídí sani yàgbọ́ wa lẹ́gbẹ́gbẹ́gbẹ́ àwọn ọmọ ẹgbẹ́ rẹ ló ń fọ ọyàn jẹun and since there is agreement between you wọ́n mọ̀ fún ọ ló jẹjẹ náà ní oúnjẹ tí gbogbo ẹgbẹ́ bá jẹ ẹgbẹ́ náà jẹ ẹgbẹ́ òfò ẹgbẹ́ àdánù ẹgbẹ́ ẹkú ìwọ ò sí lẹ́gbẹ́ òfò pẹ̀lú ògbó ọlọ́run ẹgbẹ́ òfò ní rí ọmú tó máa ti ń sa àwọn àdúrà yẹn ọlọ́run ọbọ̀ gbọ́ náà gbogbo ẹ gbogbo ẹ pẹ̀lú àwọn àdúrà yẹn kò sí nǹkan tó burú wọ́n tún ṣe rúkìá fún ọ ibẹ̀ làṣírí òtútù lọ́wọ́ anú ẹgbẹ́ kan abụọ si ẹgbẹ́ ẹgbẹ́ àwọn èèyàn sí èèyàn gan sáńsì kí láǹfààní rẹ̀ tí ọba ti jẹ́ pẹ́ sí máa ṣe ẹgbẹ́ àdánù kan kí láǹfààní látọ̀ egbe ẹgbẹ́ mèrè ẹgbẹ́ oṣù ẹgbẹ́ egbe ẹgbẹ́ orí ibu kí lọ́ọ́ fẹ́ ti ẹbí mùsùlùmí ni ara tá à ń sọ náà ọkàn rẹ ti tó ọba nìkan lórí èyí máa rọ ọba ti máa kọlọmọdé ajẹjẹ kújẹ wọn ní ìyá rere ọmọ wa yọ ọmọ abú ìyá ń ṣe lọ́hùn ọmọ lòun ò ní ṣe lọ́hùn bóòlù àti fẹ́ ṣe ẹ sọmọ yẹn ẹsẹ ti sílẹ̀ kí o ó sì jẹ ilé kí ó tó dángájíá kì í ṣe pé àfojúsùn wọn ni nítorí pé yorùbá wáyé àwùjọ yorùbá àwọn ẹsẹ jẹ burúkú láwùjọ yorùbá yìí ẹwà alukurani bó ti tó wọn. wọ́n lè kọ́ ọmọ ní kéwú súkẹ́súkẹ́ ìkékúké débi kan. wọ́n wá sọ pé àwọn ọgbọ̀n máa yí yóò ṣe wọlé màná ni. wọ́n lè kọ́kọ́ fi dájà lẹ̀ láàrin bàbá àti ìyá. bàbá lè kọ́ ọmọ yóò dì má kéwú yóò pé á ah, lágbádá kọ̀dàgbà tó ó ti sọ wọlé mà tàbẹ́tò kọ̀dàgbà tó ó ti sọ wọlé mà wọ́n kọ́ ọmọ náà jáde ni. gbogbo orú àwọn wàhálà yẹn yóò máa ṣẹlẹ̀ bàbá máa ń ti ń ṣe téèyàn bá kẹ́kọ̀ọ́ kọ́kọ́ yanjú kì í ṣe rọ̀ ẹ̀rí káwọn ọmọdé ẹni ṣe wà léèmọ̀ wọn ọmọ kí o ó lè máa ka iná lẹ́dí iná àmàlù wà á mi rùsọ̀ àlẹ́ hà in in in in in in in na nàlẹ́ nàlẹ́ nàlẹ́ nàlẹ́ ṣé kéwù náà kéwúdánù àbáwọlé mọ irọ́ burúkú ọ̀ràn tí kò dúró rojọ́ wọn àjọ lọ níjọ́ pé ńdàlọ́ kìyàmù torí pé ẹfẹ́ gba kúlà mẹ́ta ẹfẹ́ gba kúlà yẹn ẹfẹ́ gba kúlà ọbẹ̀ ẹfẹ́ gba kúlà orúkọ adúgbò ẹgbọ́lọ́gbọ̀ ẹ̀ ṣe bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́. gbogbo àwọn ẹ̀sẹ̀ jẹ́ burúkú yóò bá. Wọ́n tún a lọ gbé mẹ̀sáwíyà wọn máa kiri títí bá rí gbà rẹ̀ bá rí gbà rẹ̀ òun bá rí gbà rẹ̀. Màmádù tó ṣe wálé máa tùjọ́ balẹ̀ wírọ́ burú. Tẹ́lẹ̀ tí ó gidi lẹ fọ́mọ́sí. Torí pé tí wàhálà bá ṣẹlẹ̀, ilẹ̀ máa wá bí àwọn àfáà léèrè. Ẹ̀yin lẹ́sìn ti sánà wàhálà. Ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ òbí wo lọ fẹ́ràn pọ̀ mọ́ òkè o àti tẹ́ bá fẹ́ parọ́. kíní kan Lagos State Polytechnic la wà ní ìlú tẹ́bí irú rẹ̀ irú rẹ̀ lẹ́ńtẹ́ kọ́ máa yan wọ̀ tí wọ́n ń kọ́ kí wọ́n. na tó tọ́ba jẹ́ pé yunifásitì tàbí ti ń kọ́ kí wọ́n náà kí wọ́n ọba jẹ̀ má lágbára Nàìjíríà level ọmọ mélòó ni wọ́n Islam studies islamic law tọ́ba wọ islamic law náà ibi ọ̀padà sí man-made law náà yọ ọmọ ẹsẹ̀ lọ́ọ̀yà ṣé lọ́ọ̀yà kan ṣe islamic law ni wọ́n fi ṣe. akérèmọ̀kọ́ wọn wá àwọn ọmọ ń wá sí yunifásitì báwọn fẹ́ gbọ́ islamic studies. tábà bí wọ́n lè rí i pé èèyàn mélòó nù yín ni ọ̀wà ló finú fẹ́dọ̀ wá ọmọdé tọ́gbọ̀n èèyàn mẹ́tọ̀ wà náà ẹ̀yin gbọ́ we are forced to be here torí pé skul ni ọ̀fẹ́ kí dìpátímẹ́ǹtì ọ̀ parí wà ilà wílìlì àwọn ọmọ wa àwọn lè sọ pé olùkí ó dáhùn fẹ́ kọ́ ni kọ́ ni wọ́n ń kọ́ ń bẹ̀ ọmọ tó ti ẹ̀kọ́ kí ó mélòó ní orí yunifásitì wọ̀ wá ṣùgbọ́n ní wàá ẹ̀kì mẹ́kò kìíní kan àbí bẹ́ẹ̀ kọ́ tó gbogbo àwọn nǹkan wọn yẹn wọ́n ti já àwọn kulẹ̀ náà akérèmọ̀kùnmọ̀ wa ẹ̀yin gán kórìíra ẹ̀ ẹ̀ fẹ́ràn tí wàhálà bá wá dé ẹ wà lọ bá àfa kan pé kí la fẹ́ ṣe sí ibi táwọn àfa babaláwo ti ráyè nù àwọn àtọ̀fà àwọn àwọn hàǹtú kan fún àwọn ṣèkínní kan fún àwọn ṣèkínní kan fún ẹ̀yin náà fúnra ara yín ṣebí ń gbà mí ọmọ tẹ́tẹ́ ẹ̀yin lẹ́ kọ́ dínà rẹ̀ ẹ̀yin lẹ́ sọ pé paramẹ́sì ìwé lẹ́yìn tọmọ aya kántáfì kí ni bí yín nù tí ìyá bá jẹ́ ìyá rere ẹ jẹ́ kọ́ ọmọ yẹn ọmọ lọ lé kíó. lẹ́yìn náà ọlọ́run tún ṣàánú wa nàìjíríà ń bè ọmọ lè lọ sùn kó tún lọ ní kí adé táì yọ ọmọ tí ó yọ ọmọ wò lọ́kí ló dé tá bá jẹun jà pápá jẹun gidi bá wọn ní ẹlẹ́gùn fẹ́ lọ mẹ́dínà ẹ bá kọ̀wé fún lọ àmọ́ tó bá dé sẹ́ gbà kó ń tọ́pọ̀ lọ ń gbà wọn dé náà àbí bẹ́ẹ̀ sọ ǹjẹ́ ojú òkè tí wọ́n mọ̀ sọ pé kìíní kan àsúrọ̀ àsúkọ́ ọmọ ajá kìíní á ti pè fún ẹjẹ́ ojú kò lé ọmọ ní Nigerian level lélẹ̀ ìtumọ̀ sí pé ọmọ yìí ò ṣe dáadáa ẹ̀yin gángan fúnra ara yín tẹ̀ ràn lọ́wọ́ tẹ̀ ràn lọ́wọ́ tẹ̀ mọ ọmọ tó máa ń bá rìn láti ìgbà tó ti wà kékeré ebí àdàmú òwe bọ́kẹ̀dẹ̀ ń jẹrà àní pípọ́n ló ń pọ́n ni bàbá wa di kó yí wá tán àwọn àgbà pé ń jẹra ni pẹ̀lú ìtumọ̀ sí pé òbí tó bá tí òbí gidi ẹ ní máa sáré ayé lásán fáwọn ọmọ yín ẹ máa sáré àlùkìyàmọ̀ fún wọn ẹ ti bí wọn báwọn ó ṣe ṣoríire báwọn ó ṣe wà lùjẹ́nà ilé kí ó ní í ṣe pẹ̀lú ẹ̀ ilé kí ó gidi òkè sí ilé kí ó rọ̀ ọ́ ìdíjà kan máa kọrin ká máa dá wákà lásán ilé kí ó gidi. tó rọrùn fọmọ kọ́ hàn kúránì tó bá rọrùn kọ́ hàn àdìsá nàbì Muhammad sallallahu alaihi wasallam sórí kọ́kọ́ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn fọmọ nípa jẹ̀ríyà. alógun ọlọ́mọ yẹn tó gbogbo eléyà jẹ́ amójútó òbí dáadáa ọlọ́sì fún yín ní nǹkan máa lò fi tún yín sí kì í kọ àdúrà lórí bá ti rántí àwọn ọmọ yín aláàánú bẹ́ẹ̀ náà ni tó bá gba ẹsẹ̀ pè fọmọ lórí ẹ̀tọ́ ìpè yóò mú náà alábìnrin sàlẹ́sù dàwátùn mustajābātun wala bud àwọn àdúrà mẹ́ta kan wà yọ́ ọ̀sẹ̀ náà ni kò sí tàbí ṣùgbọ́n nínú rẹ̀ lè pe òbí lè pe àdúrà ló náà o àmádùn àkọ́bàjẹ́ ni wọ́n ń pè lè pe ó túmọ̀ sí pé tóbi bá ṣàdúrà kọ́ da fọmọ inṣàlá ọ̀yọ́ gbà ẹ máa ṣàdúrà fáwọn ọmọ yìí tẹ́ǹsì ń fẹ́ orí fáwọn ọmọ yẹn máa ṣàdúrà ẹ má wà jà kàn ẹ má yín torí kò ní sú ọlọ́run ẹ̀yin ní oṣù bá ń tẹnu má dùà àdúrà gbà náà ọlọ́run ẹlẹ́dàá kó lórí àwọn ọmọ wa ó ọmọ wa dáadáa èyí tí ń gbọ́rọ̀ yìí padà èyí tí yí wọn padà sí dáadáa ó àwọn náà أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك